yálà nínú mọ́ṣáláṣí náà ni àbí nínú ilé tí wọ́n bá jẹ́ inú ilé ìgbé ẹni bisimilá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. òfin ọlọ́run ọbẹ̀ lè dá wa ó dá lórí pé ìgbà tá a bá fẹ́ ṣe sọ́lẹ̀ kò bá jẹnu lé wa kò bá jẹ mọ́ṣáláṣí láti fẹ́ ṣe sọ́lẹ̀. ọ̀ràn àyàn ni pé kó jẹ́ pé a múra ní ìmúra eléyìí tó dọ́gba pẹ̀lú ní tá a fẹ́ lọ sí níwájú ẹni tá a ti fẹ́ sí. ọ̀sọ̀lẹ́ òun náà ni munajatul abdi li rabbih ẹ̀rú ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ jẹ́jẹ́ ní tá a máa ń ṣe sọ̀lẹ́. nínú hadith tí imam malik àti àwọn míì tí wọ́n gbé jáde anabi sallallahu alayhi wa sallam wọ́n ní musalli idha qama ẹsẹ̀ ní bọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ jẹ́jẹ́ falyanzur ahadukum kayfa yunaji kẹ́nìkan nínú yẹn ọ̀yà máa ṣàkíyèsí ọ̀nà wo ló ń gbà bọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ jẹ́jẹ́ ọlọ́run ilé dáhà sọ́nù alukur'an ó ní ya bani adama khudhu zinatakum 'inda kulli masjid ẹ̀yin e ọmọ anabi adam ẹ ṣọ̀ṣọ́ yín dáadáa ní gbogbo ìgbà bá fẹ́ ṣe sọ́lá àkọ́kọ́ a máa ń lọ mọ́ṣáláṣí nílẹ̀ làrìbàdà torí ẹ̀ wọ́n ní àìntà máa ti torí rẹ̀ lọ àyè kan iná lọ́lọ́wọ́n bá gbà lérò pẹ̀lú orúkọ àyè tó dá níbí eléyìí túmọ̀ sí pé ẹni tí ó bá ṣe sọ́dá yóò múra ní ìbámu pẹ̀lú ipò ń fẹ́ ṣe ìjọsìn tó ní í ṣe pẹ̀lú pò ń bọ́ lọ́wọ́n bá sọ̀rọ̀ jẹ́jẹ́ bákan náà yóò sì múra múra atẹnitọ́ mọ̀ pé wájú ọlọ́run ọba tó dá gbogbo nǹkan lòun ti fẹ́ dúró. akọ́nàmọ́kọ́mọ́ wọn tó bá sọ fún ẹnìkan nínú wa pé bàbá baálé ọ̀fẹ́ rí nítorí ni pé aṣọ tá a wọ̀sùn tá a ti falala sí ànígbé lọ pàdé bàbá baálé hmm. báwo wá ni tó máa sọ pé bàbá baálẹ̀ ńlọ́fẹ́ rí wa á ń bọ̀sibọ̀si pé ọba àlù ńlọ́fẹ́ rí wa àti bàbá baálé àti baálé àtọba àlù kí wọn ni wọn jẹ níwájú ọlọ́run ọba gbogbo àgbà ńlá ayé ọba tó dá gbogbo wa ọba tó ní wa ọba tí ó pa wa ọba tó ní ní ọba tó ní ní tá a fẹ́ lọ́dọ̀ tá à ń fẹ́ kó fi wá sálẹ̀ jánà tá à ń fẹ́ tá à fẹ́ kó fi wá síná tá à fẹ́ gbogbo ẹni tí ọba bọ́lọ̀ wọn ọba ẹlẹ́dàá wa sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ ó gbọ́dọ̀ múra dáadáa ìmúra dáadáa tọkùnrin òun náà ní pé tá a bá ti sọ̀rẹ́ a rí pé n ti ń bẹ láàrin ìdodo wa sí orúnkún wa méjèèjì ọjọ́ bíbò dáadáa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nǹkan kan nínú aṣọ yẹn tó gbọ́dọ̀ wà léjìká wa. نهى النبي صلى الله عليه وآله وسلم أن يصلي الرجل في الثوب الواحد ليس على عاتقه منه شيء anabi kọ̀ fọkùnrin láti ṣe sọláàtì pẹ̀lú aṣọ kan ṣoṣo dondo tí ò ní sí nǹkan kan nínú rẹ̀ léjìká rẹ̀ eléyìí tó túmọ̀ sí pé tí ó bá jẹ́ pásọ tá a wọ̀ yẹn nǹkan kan nínú rẹ̀ bá ti wà lórí ọ̀kan nínú èjìká wa méjèèjì ó tó láti fi dúró ṣe sọláàtì bẹ́ẹ̀ náà ni obìnrin wọ́n bí anabi sallallahu alaihi wasallam léèrè irú aṣọ wo lóbìnrin lè fi ṣe sọlẹ tó lè wá aṣọ ẹyọ kan gbàgẹrẹ tí ó wà látòrí rẹ̀ wá sílẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni aṣọ tó bá ti wá látòkè wá sílẹ̀ tó jẹ́ aṣọ gbàgẹrẹ tó bo gbogbo ara rẹ̀ tó sì bo òkè ẹsẹ̀ rẹ̀ ó lè fi ṣe sọlẹ ó túmọ̀ sí pé tẹ́sẹ̀ bá ti hàn án ta èèyàn ò ní sọlá tó èèyàn kàn gbára gbóná lásán ni ìyẹn àwọn obìnrin nìyẹn ṣùgbọ́n àwọn ọkùnrin tiwọn àwọn tó máa ti bo ti ń bẹ láàrin ìdodo sórúnkún wọn méjèèjì ká sọ wọn á gùn dé ọ̀kan nínú ìjìká wọn méjèèjì tí wọ́n fi lébẹ̀ kò sí wàhálà ń bẹ. aṣọ tá a wá wọ̀ táwòrán bá ń bẹ lára rẹ̀ tó bá ti jẹ́ àwòrán nǹkan tó jẹ́ abẹ̀mí ni àṣìṣe ńlá gbà lélẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọlọ́run ṣe lé ìwọ̀ fún wa láti máa yàwòrán nǹkan tó jẹ́ abẹ̀mí àwa àwa sẹ́ma islam ò ẹni tó bá ṣe bẹ́ẹ̀ yóò tọrọ àforíjìn àwòrán ti ń bẹ lára rẹ àwòrán abẹmí ti ń bẹ lára rẹ tó fi ṣe wà tọrọ bọ foríjìn gbogbo wa. tó bá wá jẹ́ pé ó wá ti ṣe bẹ́ẹ̀ rí tọrọ so tó bá jẹ́ pé àwòrán ń bẹ lára rẹ ó jẹ́ àwòrán ń ìlànà oh nine oh five one six four five four three eight oh nine oh fifty one sixty four fifty four thirty eight òun náà ni nọ́mbà tí ẹ máa fi pè wọlé béèrè ìbéèrè kan sí kejì lórí ètò tí a kò ní alefik fidin ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọlí Allah subhanahu wa ta'ala kó bá ṣe àlékún násìrì fún wa kó sì bá wa pọ̀ sí fún wa nínú àrísìkí wọn. hello aleykum salaam wa rahmatulah. àkọ́ alájúmọ́. yes mama. ọjà sọ̀kọ̀ rẹ̀. kí ni ìbéèrè yín. ìyá yóò fún sọ̀rọ̀ rẹ̀ sókè òṣèlú náà sọ. kí ni ìbéèrè yín màmá. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé lórí àlàyé àti àràmù. Hmm. ẹnìkan tó bá fọwọ́ síyàn lọ́wọ́ wọ́yọ́ kó sí mi lọ́wọ́ nóòtù yìí ọwọ́ àdìyí nóòtù kẹfà ló wọ́n gbà tèmi ṣe pé mo yá o ọkàn wà kó sí mi lọ́wọ́ ní ẹ bá ń kó sọ́wọ́ èmi wá fẹ́ wọ́n wá yọ sí owó gbọ́mọ dá padà sínú owó ń padà nígbà tí ó gbowó rẹ̀ ṣé mo jẹ haramu ni àbálà yìí mo jẹ. alhamdulilayi owó tí wọn kó pamọ́ sí wa lọ́dọ̀ wọ́n máa ń pè ní alwadiya lábẹ́ òfin ṣẹ̀ríya ẹni tí wọ́n bá kó pamọ́ sí lọ́dọ̀ òfin ṣẹ̀ríya sọ pé àmín ẹni ìfọkàntán pẹ̀lú májẹ̀mú kọjá pé owó tí wọ́n kó sí lọ́dọ̀ kò ní na kò ní fọwọ́ bàjẹ́ kò ní fi tọ́ka sí i kò sì ní lérò wípé tí níná tó bá gba nínú wọn nà yóò máa bá a sọ owó yìí lọ́nà tó ṣe pé ń jẹ́ tó padà dé láti wá gbowó rẹ̀ owó gangan tó kó pamọ́ sí wa lọ́dọ̀ náà ni ọgbà kì í ṣe iye rẹ̀ lákàndá padà fún lópin ìgbà tó bá dẹ́pa ṣe bẹ́ẹ̀ àgbàládá tó pọ̀ lọ́dọ̀ lọ ṣùgbọ́n ẹni níná bá owó yìí ẹ̀ ń ná ìgbà tó wá gbowó rẹ̀ ẹ̀ fún níye rẹ̀ ìyẹn ti jàǹbá rẹ̀ lábẹ́ òfin ọlọ́ ó ti túmọ̀ sí i pé ẹ̀ bá gbowó kó pamọ́ mọ́ yíyá lẹ̀ yá ẹnikẹ́ni tó bá sì yáwó dandan ni kó sanwó padà fọlọ́wọ́ nígbà tó lówó bá dé òun kó wọn rí kó sowó lẹ́yìn rẹ̀ ẹ gbọ́dọ̀ sanwó rẹ̀ padà àmọ́ tó bá kẹ́ ẹ bá sọ gẹ́gẹ́ bó ṣe kó pamọ́ sí i lọ́dọ̀ tí nǹkan kan bá sowó yẹn pọ́ sọnù àbí jàǹbá ṣe òfin ṣẹ̀rí àsọpẹ́ ní dá nǹkan kan padà fún nínú jàǹbá ni pé kẹ́ ẹ kówó yẹn lọ́jà ìpètè ẹ bá rí nǹkan kan ẹ lè fi rà ṣùgbọ́n náà tí nǹkan kan bá sọ owó yẹn lẹ́yìn rẹ̀ ó dájú pé ti jàǹbá rẹ̀ dandan ẹsẹ̀ wọn ẹ̀sán owó yẹn padà tẹ́ bá ní owó olówó tó kó pamọ́ sí yín lọ́dọ̀ ọ lò ẹ tún padà sọ́dọ̀ rẹ̀ láti gba yọ̀ǹda wọ́n fẹ́ kó yọ̀ǹda fún mi láti ya iye báyìí nínú owó tó kó sí mi lọ́dọ̀ pẹ̀lú ògbó ọlọ́run àsìkò tó bá gbowó rẹ̀ padà kò ní yẹ wàá rówó rẹ̀ gbà ìgbà náà lẹ́tùn jẹ́ni tó ṣe fọkàntán àmì ẹ̀kan lọ ná owó olówó fà pẹ̀lú ìfọkànbalẹ̀ pé básìkò bá tó ẹ̀rì san padà òfin ṣẹlẹ àṣọ pé yẹn ti ṣe jàǹbá pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀. hello. aleykum salaam wa rahmatulah ọkọ yín. ìbára kan sọ̀rọ̀ fún. kí ni ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ ni pé ní àwọn ti sọ láti tó àgbà tí ẹnìkan wà ní ilé àlọ́ àná wọ́n ṣàlọ́ àlá lọ wọ́n wá ìgbọ́n mo wà lórúkọ ó wá rọ̀ jàkàlà yẹn pé kó lè bá lákà yẹn kó lè bá àrùn yẹn tó ó wá lọ́mọ tó ń dìde lọ bọ̀ ó wá sáré wọnú mọ́tíláàtì kò tí ì délé àyè ìgbà àjẹmọ́ tó fi ó wá bá ọjọ́ ọjọ́ ìmọ̀mù ní rúkú bẹ́ẹ̀ so gbàtí màmú ti lè padà bá àdìbí ó wà ẹ̀sẹ̀ náà rẹ̀ bá àwọn jẹ̀mọ́ bíi àyè wọn tí ìrùn ẹ̀yìn náà ti yàn yẹn ní àlàáfíà ìbéèrè mẹ́rẹ̀ẹ́sẹ̀ ẹ má bínú. alhamdulilayi ẹnikẹ́ni tó bá fẹ́ bá sọ láti pẹ̀lú imam kó gbìyànjú láti máa tètè dé mọ́ṣáláṣí nítorí pé ọlá ń bẹ fẹ́ni tó bá jẹ́ pé gbogbo ìgbà tí máa dé mọ́ṣáláṣí sí ó máa ń ṣe kòǹgẹ́ àti bá imam lórí allahu akbar alákọ̀ọ́kọ́ ìṣẹ́jú rẹ̀ wọ́n á fi máa ṣe orí ńlá ń bẹ́ẹ̀ ẹni tó bá jẹ́ pé kò bá eléyìí kó gbìyànjú kó má jẹ́ kí fati ọ̀bọ lọ́wọ́ Abu Hurairah radiyallahu anhu kébù tí wọ́n nínú Muwatta ti Imam Malik ó ní man fatathu al-Fatiha faqad fatahu khayrun kathir ẹnikẹ́ni tí Fatiha bá ti lè bọ́mọ lọ́wọ́ oore ńlá bọ́mọ lọ́wọ́ hmm. ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n gbìyànjú láti tètè sáré tètè wá sí lọ bí gbọ́n ṣe máa yára tètè lọ jókòó lẹ̀ dé nǹkan míì tí ò wúlò ẹ máa sọ pé wọ́n fẹ́ gbá máàcì kan hmm. máàcì yẹn bẹ̀rẹ̀ láago márùn-ún àbọ̀ rọ̀lẹ́ ẹ̀ríkì látago mẹ́rin lọ́pọ̀lọpọ̀ tí ní máa ti ń ṣe má hmm. wọ́n ti pàṣẹ wọn tí wọ́n ti lọ jókòó lé bọ́ọ̀lù pípé hmm. torí pé àwọn fẹ́ rí bí wọ́n ṣe fan fèrè alákọ̀ọ́kọ́ kí ló dé sí ìgbìyànjú láti jẹ́ pé kí Allahu akbar alákọ̀ọ́kọ́ kó sojú rẹ̀ mọ́ṣáláṣí hmm. torí délé tó ń tipa Ànábì sallallahu alaihi wasallam ó fi hàn wá pé idha uqimatis salah fala ta'tuha wa antum tas'un fa alaykum bis sakinati wal waqar ma adraktum fasallu wa ma fatakum fa atimmu ó ní tí wọ́n bá ti lè gbé sọ̀lá ẹ gbọ́dọ̀ máa sáré bọ̀ wá ẹ má sáré láti wá darapọ̀ mọ́ jàmá ẹ má bọ̀ tọ̀wọ̀ tàpọ́nlé ọ̀wọ́ ń tẹ́ ẹ bá bá pẹ̀lú lè máàmù ẹ ṣe pẹ̀lú ẹ̀ èyí tó ti bọ́ ọmọ yín lọ́wọ́ ẹ pé lẹ́yìn ìgbà tó lè bá sálámà ẹni tó wá sáré wọ inú mọ́ṣáláṣí bàbá ìmáàmù ò gbórí sókè òun náà wá rúkú ṣáájú kó tó darapọ̀ mọ́ṣáfù. ọ̀gá mọ́lẹ́yìn. so ìgbà tó rúkú yẹn ọwọ́ arìnrìn bọ̀ ó fi wá darapọ̀ mọ́ sáfù eléyìí tí apá kan nínú àwọn olùmọ̀ sọ ni pé kò burú rákà yẹn ọba òun náà láti faramọ́pọ̀ ọba rákà yẹn so ọwọ́ arìnrìn lọ bá jama wà ọ̀kan náà sàhábà ti ṣe bẹ́ẹ̀ à ń pè ní Abubakar Abubakar wa sọ fún wala ta'ud ọlọ́run ó ṣe àlékún ìmọ̀ gbìyànjú láti fún ọ àmọ́ tún ṣe bẹ́ẹ̀ mọ́ ọ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ làwọn apá kan nínú àwọn olùmọgúnlẹ lórí pé ká má má ṣe bẹ́ẹ̀ so ṣùgbọ́n àwọn apá kejì sọ pé ànábì ọ̀sà sọ pé kó tún rákà yẹn náà sí torí ẹ̀ la sì sọ pé tó bá ṣe bẹ́ẹ̀ á sọ pé onírọ́kà yẹn ṣùgbọ́n má tún ṣe bẹ́ẹ̀ mà ṣe ń tọ́ da àmọ́ tó bá ti dájú pé lèmáàmù ti gbórí sókè láti rúkú ọ apá kan nínú àwọn tó wà lẹ́yìn rẹ̀ nìkan ni ó ti gbórí sókè ó sì dá ọ lójú pé lèmáàmù ti ṣe bẹ́ẹ̀ bá rákà yẹn o ọ̀báraka yẹn torí pé man adraka rak'atan minas salah faqad adraka as-salah ẹni tó bá fi lè tó báraka kan nínú sọ́lá ńlọ́ba sọ́lá kí làá fi máa báraka òun náà ní ẹni tí ò bá ti bá rúkú ọ̀ kọ̀ báraka eléyìí jẹ́ ló ti ṣe jẹ́. hello. sàlámù. wa aleykum salaam wa rahmatulah ọkọ yín. ẹ káàárọ̀ sọ̀rí kìnìún láti. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé nípa ṣé ìjẹ́ kò lànà pẹ̀lú àlànà bíi ìkẹyìn ló ìjẹ́ ó ní ẹ̀rí kankan àti kò lẹ́rìí. wọ́n ní gbólóhùn sallu ala nabiyil karim hmm. àbí tí ẹlòmíràn sọ léde yorùbá pé àṣàlátù fún ṣe ọlọ́run wọ́n ní sọ lẹ́rìí àbí ò lẹ́rìí kò lẹ́rìí àdádálẹ̀ lásán ni hmm. lábẹ́ òfin ọlọ́run ọlọ́run bá pa wá láti ká máa ṣe àṣàlátù fún anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní inna allaha wa malaikatahu yusalluna ala nabi. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ọlọ́run ọba àti àwọn mọ̀lẹ́kà rẹ̀ wọ́n ń ṣe àṣọlátù fanabu muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin náà máa ṣàṣọlátù fún ẹ̀sìn máa kí ní kíkí gidi. tọ́ nínú àdìsá nàbì sallallahu alayhi wa sallam ọ̀ni máa ń sọ̀lá àlẹ́yẹ mọ̀rọ́tẹ̀ sallallahu alayhi biha ashra ẹnikẹ́ni tó bá ṣe àṣọlátù ẹ̀yọ̀ kan fún mi mẹ́wàá lọ́lọ́run ọba òfin sá fún ó sì tún sọ ọ́nà àdìsí mi ó ní albakhilu man dhukirtu indahu falam yusalli alayhi ojúlówó ahun lẹ́ni tí wọ́n bá dárúkọ mi lọ́dọ̀ rẹ̀ tọkọ̀ láti sọ̀sọ̀ láti fún mi ǹjẹ́ tẹ́lẹ̀ yìí bá rí báwọn káṣá sàlátù fún anabi ara ẹ̀sìn ni kọ́dà gan nínú àdéhìí kan tó tún fẹsẹ̀ rinlẹ̀ anabi náà máa ṣe àsọ̀látù fún mi lọ́pọ̀lọpọ̀ ní òru àti ọ̀sán ọjọ́ jùmọ̀ ní òru àti ọ̀sán ọjọ́ jùmọ̀ òru jùmọ̀ òun náà ni ìgbà tílẹ̀ ti sú lánàá lánàá alhamis bí ilẹ̀ ti ṣe sútà ìsú yẹn òru jùmọ̀ ti bẹ̀rẹ̀ so títí tílẹ̀ òfin ma ọ̀sán jùmọ̀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 ẹ wá ní tí wọ́n bá sọ sọ́lù alẹ́ nàbí ẹ̀kẹ́rì ṣé eléyìí ọba súnà mu késìlẹ̀ rí rẹ̀ kọ́ bá súnà mu àdáda lẹ́nu wọ́n á máa sọ bẹ́ẹ̀ náà ní níbikíbi láyé láti pa àwọn èèyàn lẹ́nu mọ́ láti sọ fún wọn pé ẹ dákẹ́ jàmá ẹ tẹ́tí gbọ́n tá a fẹ́ sọ èyí hmm. paláriwo ti tó bẹ́ẹ̀ hmm. bó tilẹ̀ jẹ́ pé àwọn kan nínú àwọn olùmọ̀ pé àwọn orí tó burú ń tó burú ń pọ̀ hmm. nítorí pé eléyìí àdáda lẹ̀ ní níta sì gbà pẹ̀lú rẹ̀ náà láti sọ kí ẹ sì kí wọ́n gbà pẹ̀lú ẹ̀sẹ̀ sọ láti fa nàbí ẹ dákẹ́ lábẹ́ ìbéèrè wọn ṣe yàtọ̀ sí sọlátù ibrahim ya ṣé èèyàn lè gé kúrú kéèyàn sọ pé allahumma salli ala sayyidina muhammad wa sallim ṣé èèyàn ṣe àṣàlátù fún ànábì náà nùsọ. bẹ́ẹ̀ ni bàtẹ́rẹ́ ní fi sayyidina sí i ó wá nínú mu'jam al-imam at-tabarani rahimahullah al-kabir ó lánàbí sallallahu alayhi wa sallam tó kọ́ alásàlátù fẹ́ allahumma salli wa sallim Allahumma salli wa sallim ala Muhammad. Naam. Hello. Hello. Waaleykum. Aleykum salaam wa rahmatulah. Ó kọ́ yín. Alájà Fatima Gbinna láàrin ìtọ́rọ̀. Láti bo. Láti ní Kíkì Kí ni ìbéèrè yín o? Ìbéèrè mi ni wípé ìran násílà méjìlá tí ni wọn máa ń yàn lẹ́yìn jùmọ̀tì hmm. ṣé inú mọ́ṣáláṣí ló sọ sínú ọ̀ká ti gbọ̀n ni àbí kájé lè wa. alhamdulilayi ẹni tó bá lọ sí jùmọ̀ àlọ́jọ́ jùmọ̀ kò sí náfìlà kan pàtó tí islam sọ pé ká ṣe ṣáájú sọ̀látùl jùmọ̀ ju tahiyatul masjid lọ. tahiyatul masjid tá a máa fi kí mọ́ṣáláṣí ọ wà fún gbogbo ẹni tó bá dé sí mọ́ṣáláṣí lọ́jọ́ jùmọ̀ kọ́dà kó ṣe pé ìmáàmù tó ń sọ kó tó bá lọ. bẹ́ẹ̀ hmm. bó ti wá nù Sahih Muslim ìgbà nìkan Al-Ghatafani ni ó wọnú mọ́ṣáláṣí ó jókòó anabi ti ń ṣe kútúbà lọ anabi wàá pè pẹ̀lú orúkọ rẹ̀ pé wọ́n lágbájá ǹjẹ́ ó ti ṣe sọ láti rákà méjì bí ó lọ́wọ́ ti ṣe anabi ni kò dìde kó ṣe àmọ́ kó ṣe ń fúfú yẹ. lẹ́yìn sọ́láàt kó sì rákà mẹ́rin nínú ẹgbà wa kan abdullahi ibn umar ó sọ pé mo ṣe náfìlà pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn salatul jumu'ah rákà méjì ṣùgbọ́n nínú ilé rẹ̀ ajẹ́pẹ́ rákà mẹ́rin yẹn tẹ́yìn bá fẹ́ sínú mọ́ṣáláṣí nù rákà méjì tó bá jẹ́ pé lílẹ̀ ti fẹ́ lọ ṣe náfìlà lẹ́yìn salatul jumu'ah rákà mẹ́rin tán sọ yẹn náà ẹ ṣe rákà méjì ẹ tọ́ba jẹ́ pélé ni rákà méjì péré láṣẹ. ìmáàmù Malik rahimahullah àwọn sọ pé àwọn kórìíra kásẹ̀ náfìlà lẹ́yìn sọ̀látul jumu'ah kí ló dé nítorí káwọn aláìmọ̀ kan mọ́ bá a lérò pé jùmọ̀ àti àṣẹ òtó àfi ká tún ṣe mẹ́rin lẹ́yìn rẹ̀ so ìdí táwọn fi sọ bẹ́ẹ̀ nù kéfì sọ nìkan ni ìmáàmù Malik lọ sọ pé ká má ṣe nítorí ìbẹ̀rù rú nǹkan bá hmm. irú rẹ̀ náà ni sùyàmù ọjọ́ mẹ́fà tá máa ń ṣe nù oṣù Shawwal hmm. nígbà tí Ramadan bá tán ó ní ẹ̀rù ń bà òun káwọn aláìmọ̀kan ọmọ máa lérò pé Ramadan náà ti pè ó dìgbà tá a bá tún ṣe mẹ́fà lẹ́yìn rẹ̀ hmm. so ṣùgbọ́n gbogbo nǹkan ń bẹ̀rù kọ sáàyè fún hmm. nítorí pé tàlákòókò tá a ṣe ọ̀ràn yẹn tó lọ́wọ́ bá fi pa wá láṣẹ ni bíi Salatul Jumu'ah bíi Ramadan eléyìí tá a parí hmm. so ṣùgbọ́n ní ìsìn mẹ́fà tá ànábì sallallahu alaihi wasallam ní ká ṣe lẹ́yìn rẹ̀ sunna nítorí pé gbogbo bó ṣe lè wù kẹ́ mójútó ọ̀ràn àyàn tó kò lè kó sùnwọ̀n tó bá jíjọ́ gbẹ̀ngà kìyàmá àwọn náfìlà náfìlà náfìlà tẹ́ ń bá ń ṣe náà lọ́lọ́wọ́ bọ́ máa fi kún àwọn ọ̀ràn àyàn yẹn fún yín tẹ́ fi rọ́nà lọ tó bá jíjọ́ gbẹ̀ngà. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu wo kọ́ yín. abdullahi hamidu ló ń sọ̀rọ̀ láti mọ̀tánìkì. kí ni ìbéèrè yín. ìbéèrè tí mo fẹ́ yẹ́kọ̀ọ́ra pé ọkùnrin kò gbọ́dọ̀ wẹ̀ pẹ̀lú omi tí obìnrin bá lòkù. bákan náà obìnrin náà kò gbọ́dọ̀ wẹ̀ pẹ̀lú omi tí ọkùnrin bá lòkù. afẹ́ bẹ́ẹ̀ pé ṣé ìwẹ̀ ọ̀ràn yẹn ni àbí ìwẹ̀ lásán pé kí n lè gbọ́dọ̀ fún mi yẹn wẹ̀. bákan náà nípa àdébí ní ká máa wẹ̀ nínú tí ó bá jẹ́ adágún nígbà bí a fẹ́ ṣe mọ́ra. bẹ́ẹ̀ ẹ̀ ó máa ń falẹ̀ kọ̀ọ̀kan bẹ̀ ó sì máa ń dá ojú síbẹ̀ ṣàlàwọ̀ ẹ̀sìn ẹ̀ tó bá pẹ́ àlèfàdánù irú yẹn náà tí ń bá ní jẹ́nẹ́rà tó bá sálò ọ̀la tó lè bọ̀ sínú ẹ̀ kó wọ inú ẹ̀. àti wọlé. alhamdulilayi àkọ́kọ́ ntaana bisalòlá alayhisalaam sọ nahan nabiyyu sallallahu alayhi wa sallam an yaghtasila ar-rajulu bi fadli al-mar'a wa an taghtasila al-mar'atu bi fadli ar-rajul wa liyaghtarifaa jamii'a. pànàbí sallallahu alaihi wasallam kọ́ fọkùnrin láti fi omi tóbìnrin bá lókù kó fi wẹ̀ ó sì kọ̀ fóbìnrin láti fi omi tọkùnrin bá lókù kó fi wẹ̀ kàkà bẹ́ẹ̀ káwọn méjèèjì ọ̀rẹ́ àjọ máa kọ́ ọ náà ni àdéhìí yẹn wà so ṣùgbọ́n àdéhìí mi ti padà parí àdéhìí mi ti padà parí gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam bó tún ṣe wá nínú àdéhìí kó fi omi tí Maimuna ìyá ńlá wa radiyallahu anha tó fi wẹ̀ kù ànábì fi wẹ̀ so àwọn olùmọ̀sọ wípé eléyìí ti pa ìdájọ́ tó síwájú yẹn ó ti parẹ́ so eléyìí túmọ̀ sí ìwẹ̀ tí wọ́n ti ń sọ bẹ́ẹ̀ ìwẹ̀ jánábà ni ìwẹ̀ jánábà ni ṣùgbọ́n nígbà tí nǹkan kan ti parẹ́ àníjì láti ṣàlàyé rẹpẹtẹ lórí eléyìí mà so ó túmọ̀ sí pé tí àwọn yín bá lómi kù ẹ lè lò tẹ́yìn náà bá lómi kù òun náà lè lò láti fi wẹ̀wẹ̀ jánábà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n á lómi tọ́jú mi adágún kọ́ eléyìí ń bẹ digbí النبي صلى الله عليه وسلم نهى أن يغتسل الرجل أن يغتسل الإنسان في الماء الراكد الذي لا يجري أقف ولا تماوي إنهم يعدبوا نهى عن البول في الماء الراكد الذي لا يجري ثم يغتسل فيه ولا هو التوس إنهم يعدبوا إليه تكي سان كنت وعدك إنه لنا لا ما وسي بيناني تومي ما تجوم يعدبوا توما أقبو débi wípé kò sí ẹ̀gbin lára rẹ̀ àmọ́ tẹ́yìn máa ń fi wẹ̀ sínú rẹ̀ náà lẹ́sìn máa wẹ̀ sí i hmm. sọ tẹ́yìn máa tún wẹ̀ sínú ní adágún yẹn tó túmọ̀ sí náà ni pé èèyàn bomi jẹ́ bomi ti ṣe pàtó tẹ́lẹ̀ wà lẹ́ ní swimming pool tó bá ń pẹ́ ní jánábà lára tẹ́ ẹ bá ti fọ ìgbín tí ń bẹ lára yín tẹ́ ẹ sì ti sàlùwàlá tẹ́ ẹ lè kó sínú swimming pool yẹn hmm. lọ́nà tó ṣe pé bẹ́ẹ̀ sì ń lúwẹ̀ nínú rẹ̀ ẹ máa lúwẹ̀ pẹ̀lú àníyàn pẹ́ ń wẹ̀wẹ̀ jánábà kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó mi ẹ bá ti mọ́ táwọ̀ rẹ̀ mọ́ tí ìtọ́wò rẹ̀ má tóun rẹ̀ náà sì jẹ́ ńtọ́ má kò sí tó burú ń bẹ̀. ìjọ kan ṣẹlẹ̀ ni pé èèyàn sọ omi yẹn lápapọ̀ rẹ̀ bó ti ṣe pọ̀ tóun di omi tá a ti lò fún ẹlòmíì tó ní àbá fẹ́ lò omi tá a sì ti lò sọ́tọ̀ ká tún fi ṣe mára àbí ọ̀tọ̀ ìyapa láàrin àwọn ìyá oh nine oh five nọ́mbà tí ẹ fi máa pè wọlé náà nù hello hello orúkọ yẹn bá gbóhùn sókè o. salaamu aleykum. aleykum salaam wa rahmatulah ó kọ yín. mama james ló ń sọ̀rọ̀ láti wà rẹ̀. kí ni ìbéèrè yín. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ àṣà ni pé orí kùn mi ọjọ́ mùsùlùmí. tó hmm. àwọn ọmọ rẹ̀ wọ́n wá fẹ́ fi ìlú náà ṣùgbọ́n tọ́ láti tẹ̀lé lọ láì ní ìbòrò lórí. Hmm. ẹ ṣe. alhamdulilayi tí àwọn èèyàn méjì tó máa jọ jẹ́ ìyàwó ọkọ kan náà tó sì jẹ́ pọ́kàn náà jẹ́ mùsùlùmí hmm. ẹ̀kejì kìí ṣe mùsùlùmí hmm. eléyìí tó jẹ́ mùsùlùmí yẹn ó ní ṣíṣe kan eléyìí tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn rẹ̀ lópin ìgbà tó bá jẹ́ pé ṣíṣe yẹn kò takò ẹ̀sìn kìí sì ṣe pé wọ́n ṣe níbi tí kò tọ́ sẹ́ni tí èsì mùsùlùmí láti wọ̀ kò sí ní tó burú pé kẹ́ ẹ bá lọ lórúkọ pé kífẹ́ kó lè bá rìn lè kó lè bá nípọn láàrin yìí àmọ́ tó bá ń pè ní tẹ́lẹ̀ ṣe yẹn gan takò òfin ọlọ́run òfin ọlọ́run ọ̀fara mọ́ àbí kò tiẹ̀ takò òfin ọlọ́run ṣùgbọ́n ibi tí wọ́n ti fẹ́ ṣe ibi tó fi ọlọ́run ọ̀gbà pé kẹ́ni tí èsì mùsùlùmí ọmọ wọ ọbẹ̀ ni ẹ̀ ẹ̀ sẹ́lọ̀n ẹ̀ ẹ̀ sì sẹ́yìn tẹ́ ẹ̀ bá ba lọ ọbẹ̀. ẹ lọ́rùn aleykum salaam wa rahmatulah ọkọ yín. abdulaziz ismail. láti bo. láti ọ̀yọ́. kí ni ìbéèrè yín pápápá. mo ní bẹ́ẹ̀ nípa tí ẹ bá ń ka pátí àlọ. tí ẹ mú ka pátí àlọ táwa táwa lẹ́yìn ìgbà fẹ́ máa kà sí wa àti kówó tó dáa káàkà èyí wọn àkọ́kọ́. Hmm. ẹlẹ́ẹ̀kejì ni ẹjọ́ yá ẹjọ́ yá ọ̀dà wọ́n ti pa fúnra wọn lọ́hùn. kíkẹ́ fatiha lẹ́yìn imam níbi tí imam bá ti kà kí sókè yóò máa wáyé ní ìgbà tí imam bá ti ka súra tán tọrọ ra dákẹ́ díẹ̀ kó tó di kórokòrò torí bẹ́ẹ̀ làwọn sàhábà sọ pé anabi sallallahu alayhi sallam máa ṣe ọ̀dọ̀ àwọn ìmáàmù ìmáàmù gbogbo kọ́ máa jẹ́ pé bá a ti ṣe fẹ́ là ń ṣẹ̀sìn kì í ìbámu pẹ̀lú bánàbí tọ́lọ̀ ń fẹ̀sìn ara bó ti ṣe ṣe torí pé agídí pọ̀ fáwọn míì ìfẹ́ ẹnu sì pọ̀ fún wọn jọjọ. nígbà táwọn àbí bá ka sóra tán lẹ́yìn fàtẹ́há láwọn àbí títí máa ka kí ó sókè ó máa ń dákẹ́ jẹ́ díẹ̀ díẹ̀ ni pé èèyàn fẹ́ dá mímí èèyàn padà sípò hmm. kó tó di pé èèyàn roko. so ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ láti tẹ̀lé súnà yẹn. ó wá kù sọ́wọ́ máàmù tọ́wà lẹ́yìn máàmù kó wọ́n yára tètè ké fàtì àti ń bẹ́ẹ̀ torí ń gbà tán nàbì sallallahu alaihi wasallam bí àwọn sàhábà léèrè pé sẹ́ẹ̀ máa kà kí ó lẹ́yìn lè má mú yìí wọ́n ní bẹ́ẹ̀ ni huddan ya Rasulullah a máa súré kà ní anábìlẹ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ máa àfi Fatiha nìkan àsúré ké ni tiwa àsúré ké Fatiha wa ṣáájú kí lè má mú tó rúkọ eléyìí jẹ́ bó ṣe aleykum salaam wa rahmatulah ọkọ yín. bàṣírò àdàmú láti kára. láti kára kí ni ìbéèrè ìbéèrè tí wọ́n fẹ́ bèèrè lọ́wọ́ ìmáàmù ni pé bọ́ọ̀ ni ìṣẹ̀lẹ̀ àṣẹmí tráfíkì àti owó tìrì ṣe jẹ́ tráfíkì àti owó tìrì àbá ìṣá ìṣá ìbéèrè rẹ̀. alhamdulilayi ká máa ń pe sọláàtì méjèèjì yẹn àti pè ní aṣọ́fà àti pè ní alwitr nínú òfin ṣẹ̀ríyà orúkọ wọn kan náà ni wọn ní sọláàtì witr òfin tó dé òun náà ní kíkárí pa àmójútó lójoojúmọ́ hmm. èèyàn gbọ́dọ̀ máa pàdé èèyàn gbọ́dọ̀ máa pàtì hmm. òfin ṣẹlẹ̀ àṣọ pé ẹni tí bá máa pa sọ̀látùl wítìrì tètè kìí ṣe hmm. yóò di fáṣẹk yóò di pòkì Ọlọ́run ṣàánú wa tó bá ń jẹ́ kébi tá ti ń lo ṣẹlẹ̀ àná tí èèyàn bá ti wá di fáṣẹkù bá tó bá wá láti wá jẹ́rìí sẹ́nìkan ní kóòtù wọn ní gba ìrí rẹ̀ wọlé nítorí pé pòkì ò lè jẹ́rìí sẹ́nìkan kí wọ́n gba ọ̀rọ̀ rẹ̀ sódodo torí ẹ̀ á gbìyànjú láti rí i pé sọláàtì wítìrì yẹn à ń ṣe pàápàá jùlọ nínú ilé wa nínú hadith anabi sallallahu alayhi wa sallam ó ní inna allah qad zadakum salatan hiya alwitr fa awtiru ibadallah ọlọ́run ti ṣe àlékún sọláàtì kan fún yẹn ẹ̀yẹn ru ọlọ́ hmm. òun náà ni sọláàtì wítìrì ẹ̀yà máa ṣe wítìrì ẹ̀yẹn ru ọlọ́ wítìrì yẹn á máa ṣe nínú ilé wa hmm. akramakumullah gbogbo létí mi bá ti ṣe sọlá ẹ má sọ àwọn alẹ́ yín dà wọ́n orí tẹ́ torí gbogbo létí wọn bá ti ṣe sọ láti náà orí tẹ́ lásán hmm. ẹ rí i pé lásán kọ́ ni ilé máa dàrú àyè hmm. ẹsẹ̀ ìrántí ọlọ́run lé wa àyè kálukùránì nínú lé wa rẹ́kọ́ọ̀dù gbàgbà gbogbo gbàgbà náà ní gbogbo gbà bó làwọn ṣètọ́ ni hmm. òsì ní máa bá wa gbélé torí ẹ inú lé yín lẹ́tì máa ṣe sọ̀látù wítìrì ètò sì dájú ní pété bá lè máa jí lóru kó tó di pálífàjàrí yọ kẹ ẹ máa ṣe wítìrì yín bẹ tó bá lọ sí déédéé àsìkò tó lu ẹlẹ́dàá wa máa ń sọ̀kalẹ̀ wá sí sàmàlẹ́ ayé hmm. tí máa pé ta ló fẹ́ pè mí kí n dá lóhùn hmm. ta ló fẹ́ tọrọ nǹkan kan lọ́dọ̀ mi kí n fún hmm. ta ló fẹ́ tọrọ àforíjì kí n foríjì ah tẹ́ ẹ bá lọ sí kùngẹ́ àsìkò yẹn pẹ̀lú sọ̀láàtù wítìrì rẹ̀ ó ti dáa jù yẹn ni kíkà pé láti bíi aago nísìnyí ká pé bíi aago mẹ́ta sí ìgbà tí alifajari ọyọ so téèyàn bá lè máa jí gbà yẹn láàrin ìgbà yẹn kí wọn máa ṣe sọláàtù wítìrì yẹn bẹ́ẹ̀ lọ dájú. wáyé o àwọn mọ́ṣáláṣí kan wà tó jẹ́ pé tí wọ́n bá parí sọláàtù làṣà wọ́n tún máa ṣe sọláàtù wítìrì ń jàmá hmm. wọ́n ní àdàníyàn ṣáfì àti wítìrì gbogbo eléyìí kò sínú nǹkan Islam fi kọ́ wa. Hmm. àmọ́ tó bá doṣù Ramadan oṣù Ramadan á ṣe sọláàtù tarawih á ṣe ń jàmá á tún ṣe sọláàtù wítìrì á sùn náà ń jàmá torí bẹ́ẹ̀ lànà ní sọlátù tàràwí kan àbí méjì àbí mẹ́ta tó ṣe táwọn sọ̀hábà náà ṣe pẹ̀lú ẹ̀ wọ́n rí i kó ṣe papọ̀ mọ́ wítìrì ní ní jàmá ìyẹn nínú Ramadan tí ó bá ti wá jẹ́ Ramadan ìwọ ìmáàmù tó bá ti sálámà ìṣá tíyẹn bá fẹ́ ṣe náfìlà lẹ́yìn rẹ̀ náfìlà rákà méjì wà tí ń bẹ lẹ́yìn ìṣá èyí tó tún dáa ní kékeré lọ sí lẹ́yìn à ń pè ní sunnatu ratibatil lábẹ́ ìbéèrè rìn téèyàn bá wá ń ṣe wítìrì yẹn ṣé èèyàn tún lè máa kí àlùkùnút nígbà téèyàn bá gbórí sókè kúrò ní ìgbèrúkọ. tó ń sínú súnà nàbì sallallahu alaihi wasallam pé ká máa ṣe kùnú tún ojoojúmọ́ nínú salatul witr báyà kan láàrin. hello. wa aleykum salaam wa rahmatullah ó kọ́ yín. àbí mo ń sọ̀rọ̀ àtọ̀yọ̀. kí ni ìbéèrè yín. ẹ̀dá kùn tó yọ ó wá ṣàlàyé pé tọ ní mo bá kú tán ibi báyìí mi gbé ibi báyìí mi sùn mí sí o. Hmm. ẹ̀ẹ́dẹ́gbẹ̀sẹ̀ tó kù bá kú èèyàn lè mú ìbéèrè rẹ̀ sẹ́ èèyàn lè mú èsì rẹ̀ èèyàn lè mú sẹ́. kí èsì ìsorí tẹ́ ló ní kẹ́ lọ sí owó sí àbí. bẹ́ẹ̀ ni tó tọ̀ tẹ́bi tó bá ti kú ní mo bá kú o nígbà yìí ẹ̀sùn mí sí o. ṣé èèyàn lè mú. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run tó fi ọlọ́run tọ́ka sí ọ̀nà nìkan lọ sí sórí tẹ̀ àwọn mùsùlùmí torí bẹ́ẹ̀ nànà bí sọlọ́lá àdìsọ́lá máa ń ṣe gbogbo ẹni tó sì kún àwọn sàhábà orí tẹ ni wọ́n sì wọ́n sí. torí rẹ̀ yẹn ń gbọ́ nípa orí tẹ kan tó ń pè ní albaqiya ní madina ibẹ̀ ni wọ́n sin gbogbo sàhábà tó bá kú ní madina sí. Hmm. ibẹ̀ náà wọ́n sin kú sí títí tó fi dòní yìí báyìí. ìdí tí wọ́n fi sin anabi wa sọlọ́lá àdìsọ́lá sórí tẹ yẹn òun náà ni pé ó ń kujọ́ mélòó tá anabi ó kù anabi hmm. sọ pé ọlọ́run ọba ọ̀làánà àwọn sàárì àwọn ànábì wọn àdì mọ́sálásí hmm. tí wọ́n ti máa sin lọ. Hmm. èmi ń kọ̀ fún yín láti ṣe bẹ́ẹ̀ nídìí sàárì tèmi. Hmm. ẹ̀rú wa bá àwọn sọ̀hábà ibi táwọn bá lọ sí ànábì sallallahu alaihi wasallam síta gbangba nítorí dájú ni pé àwọn èèyàn máa ṣe sọ láti bẹ̀. wọ́n sọ ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ dóòsà tí wọ́n máa bọ̀ torí ẹ̀ ni wọ́n ṣe sin ànábì sallallahu alaihi wasallam sínú ilé tó kú sí. tẹ́lẹ̀ ìbára kò sí fẹ́nikẹ́ni láti fi lẹ́yìn ọ̀sẹ̀ rí hmm. wípé tèmi náà bá kú inú ilé ni ẹ̀sìn mi sí torí inú ilé tí ànábì kú ẹni wọn sin sí ànábì nìwọ nù hmm. tó bá gbá ànábì bá nìwọ náà àjẹ́ pé tọ̀ tó ń torí délé orí tẹ́ láàfin okò mùsùlùmí sí kò sì sínú pa lọ sọ̀yàn nù hmm. kò sínú pa lọ sọ̀nù tá a bá sin sórí tẹ́ lórí pé yorùbá náà nínú àṣà wọn tí wọ́n máa lọ sìnkú sílé lọ́pọ̀lọpọ̀ gbà tó bá jẹ́ pọ̀dọ̀ lọ́ba kú àbọ̀mọdé kékeré wọn ní sin sílé ẹ rí i pé inú gbó ni wọ́n lọ sin sí kí ló dé wọ́n sọ pé kọ́ má bàa dàkú fà hmm. torí tí wọ́n bá sin sí tòsí wọ́n ní yóò máa fa àwọn ẹlòmíín náà táwọn náà máa tètè fò sálẹ̀kùn so torí de eléyìí báyìí àwọn arúgbó kùjọkùjọ ni wọ́n máa sin sílẹ̀ Hmm. kí ló dé tó fi jẹ́ pé àwọn sọ̀pọ̀ àgbà islam àmọ́ àṣà lásán là ń tẹ̀lé àtẹ̀lé islam hmm. torí àṣà yorùbá náà lọ́pọ̀lọpọ̀ yorùbá mùsùlùmí ń tẹ̀lé kì í ṣe pé ọlọ́run sọ ànábì sọ hmm. ìpèpè tiwa náà ni pé ọlọ́run sọ ànábì sọ ní ibi ni wàlìjánná ọlọ́yẹ ká tẹ̀lé kì í sàṣà. tí òkun bá ti wá sọ pé ibi báyìí ni. àlórí tẹ láàṣẹ sí ọkàn sọ ilé ìfapò àṣàpò ara rẹ ni kò sí ní Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Wo kọ yín? Orúkọ mi ni Muhammadu Dawuda láti ìlú Òmùṣọ́. Láti? Láti ìlú Òmùṣọ́. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé kí ni òfin Ọlọ́run sọ lórí ìdákùn ọmọbìnrin tọ́lọ́run bá fún Mùsùlùmí? Kí ni ìbéèrè yín lẹ́ẹ̀kan sí? Ìyá ó pé bí wọ́n béèrè pé kí ni òfin Ọlọ́run sọ nípa abẹ́ dídá ah, ọmọbìnrin? tó bá jẹ́ pé ọkùnrin ni wọ́n bá bí ọmọ yẹn ni kẹ́ dábẹ́ fún nítorí pé àdọ́dọ́ rẹ̀ hmm. nítorí dájú ni pé ìtọ́ máa ṣẹ́kù síbẹ̀ hmm. ẹ̀sìn mara ẹ̀sìn mọ́tótó lẹ́sìn Islam á hmm. sì sin lọ àgbọ̀dọ̀ gbẹ́gbin gbẹ́dọ̀tì dúró níwájú Allah àwọn ọmọbìnrin tẹ rí yẹn òfin ọlọ́run náà sọ pé àpọ́nlé nìkan dábẹ́ fún àmọ́ irú ìdábẹ́ wo ni Islam mú wa irú ìdábẹ́wò làwọn èèyàn ń pariwo pé wọ́n má ṣe fọ́bìnrin má wọ́n ti wá fẹ́ fi kárí ti islam hmm. islam sọ wípé ibi òkè abẹ́ obìnrin tó máa ń dàbí ògbé orí adìẹ islam sọ pé wọ́n rọra gé kínkínní níbẹ̀ hmm. wọ́n rọra rí kínkínní níbẹ̀ hmm. ètò ìsèkítà abárẹ́ni tó máa rí dáadáa kò ní ṣẹ̀jẹ̀ ní ṣẹ̀jẹ̀ níbi tí tí wọ́n mú kérédé nítorí pé wọ́n fẹ́ fi mú kí ìfẹ́ ìfàmọ́kùnrin lọ́dọ̀ rẹ̀ kó jẹ́ wípé ọ wà ní ìwọ̀ntúnwọ̀nsì hmm. kó má jẹ́ wípé nǹkan yẹn máa dàgbà yóò máa gùn ní gùnkùngùn hmm. lọ́nà tó fi jẹ́ pé yóò máa wá lé ọkùnrin ká ajá so nǹkan tí sẹ̀ríà tó ń wí nìyẹn hmm. so ṣùgbọ́n àwọn àwùjọ wà tó jẹ́ pé àwọn lásà oríṣiríṣi gẹ́gẹ́ bí àwọn farao àwọn fìràáhùn àwọn èèyàn fìràáhùn wọ́n nírú ìdábẹ́ kan táwọn máa ń ṣe hmm. ìdábẹ́ yẹn ni kí wọ́n máa ń fa gbogbo abẹ́ obìnrin dànù wọ́n fa hmm. abẹ́ wọn dànù yóò wá jẹ́ pé abẹ́ wọn ó ṣẹ́kù bí ihò lásán nítorí pé nígbà tí wọ́n bá ń fa dànù báyìí yóò dégbò hmm. nígbà tí egbò yẹn bá wá san abẹ́ yẹn wá san yóò gbẹ kanko lọ́nà tó ṣe pé tírò obìnrin yẹn bá lọ lóyún òun kọ́ ní ọ̀dọ́mọbí nítorí pé abẹ́ yẹn kò ní máa ràn lọ́nà tó fi jẹ́ pé ọmọ òfin lè jáde rọrùn ọ̀gọ̀rọ̀ ọrú wọn tí wọ́n bá dárú abẹ́ yẹn fún wọn àwọn obìnrin yẹn lè dọ́mà bí iṣẹ́ abẹ náà máa ń ṣe fún wọn ó pọ̀ bàjẹ́ ní Egypt ó sì pọ̀ púpọ̀ ní Sudan irú rẹ̀ náà wà ní Chad àwọn ẹ̀yà kan náà wà ní Nàìjíríà bí àwọn Ẹdó táwọn náà máa ń ṣerú ìdábẹ́ yẹn eléyìí ẹ̀sìn tí Islam mú wa kò síbi tí Islam ti sọ pé ẹ̀fá bí obìnrin kan dànù kábẹ́rẹ́ ọ wá kúrógódó bí ihò kò síbi tí Islam ti sọ bẹ́ẹ̀ àmọ́ sẹ́yìn mọ̀ pé àwọn ọ̀tẹ́ ẹ̀sìn Islam àwọn máa wá gbogbo ọ̀nà náà ní láti blọ́ọ̀kù nǹkan yòówù tó bá wà nínú ẹ̀sìn Islam hmm. wọ́n fẹ́ lójú wọ́n lè sọ dérò kí wọ́n sọ di ilé alájà márùn hmm. nítorí àti lè ba ọ̀dínà nǹkan tí Islam mú wa hmm. tó sì yàtọ̀ gédégédé sí nǹkan tí gbogbo ayé ń takò ìdájọ́ tẹ̀sìn Islam kì í ṣe sísọ ọmọbìnrin léṣe o kì í ṣe sísọ ọmọbìnrin léṣe àwọn èyí tí àwọn olóyìnbó rí tí wọ́n fi ń takò ẹ ẹ má dàbẹ́ hmm. òun náà ni ìdábẹ́ tàwọn farao hmm. ta ló wá ń sọ fún wa pé ìsìláàmù ni farao. tọ àbí irú ìdábẹ́ bíi farao ni wọ́n ń dá ẹ lọ́hùn ẹ lọ́hùn. ẹ lọ. wọ́n kọ́ yín. àwọn ìkan ti là. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. àbúrò àti ìyá lọ sọ̀rọ̀ láti ṣẹjà. kí ni ìbéèrè yín. ẹ jọ ẹ ìbéèrè mi ni pé báwo ni ẹni tó rí tó wọ ìbọ̀sẹ̀ báwo ni ti máa ṣe àkọ́kọ́ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣàlùwàlá tó jẹ́ pé ó fẹ́ wọ ìbọ̀sẹ̀ sẹ́sẹ̀ ẹ kọ́kọ́ sí àlùwàlá yín yóò pè dáadáa ẹ sì kárí ẹsẹ̀ méjèèjì ẹ ti fọ ẹsẹ̀ méjèèjì náà nínú àlùwàlá yín yóò ti má ẹ̀yìn wá gbà náà lẹ́wàá wọ ìbọ̀sẹ̀ sẹ́sẹ̀ méjèèjì àmọ́ tó bá jẹ́ pé àkọ́kọ́ fẹsẹ̀ ọ̀tún àwọ̀ bọ̀sẹ̀ sí atún fẹsẹ̀ òsì àwọ̀ bọ̀sẹ̀ sí kìí ṣe irúbọ̀sẹ̀ yẹn ní ṣẹ̀rí àníkẹ́ fọwọ́ pa hmm. ẹ ti kọ́kọ́ ṣe àlùwàlá yín yóò ti dà hmm. sàhábì anabi sallallahu alaihi wasallam ṣàlùwàlá lọ hmm. so al-Mughira ó wá lọ sílẹ̀ ó fẹ́ bọ́ ìbọ̀sẹ̀ lẹ́sẹ̀ anabi sallallahu alaihi bí Jarir ní bí Mughira mo gbàgbé níṣẹ́ anabi wa sọ pé da'ahuma fa inni adkhaltuhuma tahiratayn fi wọ́n sílẹ̀ má bọ́ kú lẹ́sẹ̀ mi. nítorí pé ń wọ méjèèjì fẹsẹ̀ mi àfi lẹ́yìn ìgbà tí mo ti fọ ẹsẹ̀ mi méjèèjì dáadáa. Hmm. ìyẹn ni pé ẹ ṣàlùwàlá kárí ẹsẹ̀ yín méjèèjì ìgbà náà lẹ́kọ̀ọ́kọ́ wọ bọ̀sẹ̀. Hmm. tẹ bá ti wá ṣe bẹ́ẹ̀ gbogbo àlùwàlá tẹ̀ ń bá wa ń ṣe lẹ́yìn rẹ̀ tẹ bá ti ṣe dórí ẹsẹ̀ ẹ̀ ní hmm. fọwọ́ pa òkè yẹn fọwọ́ pa o. لكان أسفل الخف أولى بالمسح من أعلى، لكني رأيت رسول الله صلى الله عليه وسلم يمسح أعلى خفيه onítúbà ń fọpọlọ lásán wọn máa fi sẹ̀sìn ni ìsàlẹ̀ bọ̀sẹ̀ làbá máa fọwọ́ pa tóró ní tẹ̀lẹ̀ ṣùgbọ́n ṣe mo rán nàbì sọ̀rọ̀ láàṣẹ làǹgbà tó fẹ́ fọwọ́ pa bọ̀sẹ̀ rẹ̀ òkè rẹ̀ lọ́ fọwọ́ pa kì í ṣe ìsàlẹ̀ torí ẹ̀ ẹ̀ máa fọwọ́ pa tó bá pé twenty four hours ẹni tó wà lórí ìrìn àjò òun láǹfààní àti máa fọwọ́ pa seventy two hours tí í ṣe ijọ́ mẹ́ta ẹ yàgbẹ́ ẹ tọ̀ ẹ sùn kò pé kẹ bọ́bọ̀ sẹ́yìn títí tí jánábà ò fi mú yín tí jánábà bá mú yín àsìkò yẹn ti bàjẹ́ nù ẹ gbọ́dọ̀ tún yọ kú lẹ́sẹ̀ yín nígbà tẹ́ ẹ bá tó wẹ̀ tán tẹ́ sàlù aládàáda lẹ́tún tó lè tàn wọ̀ ìgbà wa ni twenty four hours yẹn bẹ̀rẹ̀ ṣé láti ìgbà tẹ́ ti kọ́kọ́ fọwọ́ pa ni àbí láti ìgbà tá àlùwàlá yín ti kọ́kọ́ bàjẹ́ lẹ́yìn àlùwàlá mi àbí ìgbà tẹ́ ẹ bá fẹ́ kọ́kọ́ tún àlùwàlá ṣe lẹ́yìn àlùwàlá mi hmm. ẹlẹ́kẹta mi ìgbà tẹ́ ẹ bá fẹ́ kọ́kọ́ tún àlùwàlá ṣe lẹ́yìn àlùwàlá alákọ̀ọ́kọ́ yẹn ní twenty four hours yóò ti bẹ̀rẹ̀ sí ní read hmm. kìí ṣe ìgbà tẹ́ kọ́kọ́ sàlùwàlá àbí ìgbà tẹ́ àlùwàlá yẹn kọ́kọ́ bàjẹ́ ìgbà tẹ́ kọ́kọ́ tún àlùwàlá mi ṣe lẹ́yìn rẹ̀ ní twenty four hours yẹn lẹ́bẹ̀rẹ̀ sí kà. jazakumullahu khairan jaza sheikh ẹ jẹ́ kí a mú ìfè bí ẹyọ kan bíi méjì sí kó tó di pé a mọ̀ lọ lórí ètò tí a kò yàn lè fi fi dín yẹn lọ́wọ́. ah kì í ṣe lọ́dọ̀ tiwa lọ́dọ̀ ẹni tó pè láti ta ni o. o oh nine o oh five one six four five four three eight. hello. hello asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulah. ó kọ́ yín. sọ́kùnrin sọ̀rọ̀ lásìkò àná ṣẹ́bi ní pé tí ẹ bá wà nínú ilé hmm. wọn sì ń kírun ní ìta nínú mọ́ṣáláṣí ní ọ̀dọ̀ yẹn ṣé hmm. èèyàn ní jẹmọ́ pẹ̀lú wọn ìbéèrè mẹrẹkejì ni wípé ṣé àdéhùn kékeré wà nínú ẹ̀sìn ìsinmi pé kí yẹn sá àdéhùn fún yàn kó tó bóyá kékeré kí yẹn mọ mú pọ. alhamdulilayi ẹ̀yin obìnrin kẹ́ ẹ dá sọ láti ń ṣe nù lẹ́yìn ọlọlọlá jù kódà kìí ṣe kẹ́ lọ sí hmm. allah masajid allah wa salatuhunna fi buyutihinna khayr. ẹ má kọ̀ fáwọn obìnrin tí wọ́n bá gbà yọ̀ǹda báwọn fẹ́ lọ ṣe sọ̀láàtì mọ́ṣáláṣí láti lọ sí mọ́ṣáláṣí lọ ṣe sọ̀lá. àmọ́ sọ̀láàtì wọn tí wọ́n bá ṣe nínú ilé wọn ọlọ́lá ju ìtàn lọ sí mọ́ṣáláṣí lọ. torí de eléyìí mọ́ṣáláṣí wà ń tòsí yín wọ́n ń ṣe jàmá ń bẹ̀ kìí sẹ̀yìn ni ẹni tí wọ́n bá wípé kọ́ wá sí jàmá. ẹ̀yin ọ̀dà sọ̀láàtì yín ṣe nínú ilé yín òun ló ní ládàá rẹ̀ ò tó ìtẹ̀sí nù yàrá hmm. èyí tẹ́ ṣe nù yàrá ládàá rẹ̀ kò tó ìtẹ́ tún ṣe nù yàrá tó wà nù yàrá tó bẹ́ẹ̀ ni ládàá ti yàn máa pọ̀ sí torí ẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́ wọ́n á ní sádẹ̀m kékeré wà nù Islam kò sádẹ̀m kékeré hmm. kò sádẹ̀m nílá gbogbo ẹ̀ lẹ́gbọ́dọ̀ hmm. pé nítorí pọ́lọ̀ ní innal ahda kana òun obìnrin léèrè nípa gbogbo àdéhùn tẹ́ bá sí àìwá pàdéhùn àmì kan nínú àwọn àmì tó fi ní hàn pé mùnàfíkì lèèyàn ẹ jẹ́ ká mú ìbéèrè ẹ̀rọ kan sí ẹ lọ́wọ́ pápá àpá ó kọ yín ó kọ yín ó kọ yín o. ọkọ mi ni alájà Táíwò látòkè àná. kí ni ìbéèrè yín pápá àpá. ẹ màmá mi kàn ń bẹ ẹsẹ̀ ń dùn wọ́n. Hmm. wọn ò wá lè nàró kí òun wò sí lè torí kanlẹ̀ kí òun. pé hmm. hmm. bí wọ́n bá ń kírun lórí àga wọ́n dáa pẹ̀lú ìsìláàmù bí òun sì lè fi rúnlẹ̀ kí wọ́n mọ̀ sí. alhamdulilayi màmá yẹn wọ́n máa jókòó lórí àga ẹ máa gbé wọn kọjú sí alqibla hmm. so lórí àga náà ni wọ́n wà tí wọ́n fi ṣàpèjúwe fún àwọn ti dúró hmm. allahu akbar wọ́n ké fati àwọn jókòó hmm. wọ́n ké súra jókòó wọ́n rọra tẹ̀ díẹ̀ ipa àwọn ti rúkú wọ́n wí ní tá a máa wí rúkú wọ́n tún náà rò sami allahu liman hamida ní jókòó náà rabbana walakal hamd wọ́n tún wá gbórí lọ́ọ̀lẹ̀ ju bí wọ́n ṣe gbórí lọ́ọ̀lẹ̀ ńgbà tí wọ́n ṣàpèjúwe fún àwọn rúkú lọ ní jókòó náà wọ́n fi ṣàpèjúwe pé àwọn ti forí kalẹ̀ wọ́n wí níta máa wí ní forí kalẹ̀ wọ́n tún náà ró padà wọ́n tún wí astagfirullah astagfirullah àbí rọ́bìkfirili rọ́bìkfirili rọ́bìkfirili lẹ́yìn rẹ̀ wọ́n tún lọ sílẹ̀ bíi ti àtẹ̀yìnwá páwọn tún ti forí kalẹ̀ lẹ́ẹ̀kejì bóun sì máa ṣe nù sọ́lá tí wọn ọlọ́wọ́ bó sì gbà. sheikh jazakumullahu khairan jazaa. Ah, ẹni tí wọ́n ti ń dára lẹ́kọ̀ọ́ láti àsìkò yìí wá sẹ́yìn àwọn náà ni Sheikh Dr. Sharafdeen Gbadebo Ọ̀rọ̀jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ẹ̀ṣánú ajé Ògbómọ̀ṣọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kí ọlọ́run kó bá a ṣe àlékún arísìkì sí fún wa kó sì máa bá a ṣe àlékún àránṣẹ́ náà sí fún wa. Ah, alihamdulilayi ọpẹ́ pàtàkì lọ́wọ́ Abu Amina láti Òkè Àdó Akíntọ́lá lógbómọ̀ṣọ́ ń bí ọ̀làdùnníbi ni ó kọ tí èmi jẹ́ ibi náà láti máa rí pété ọjọ́ mẹ́jọ ní kí ẹ tún jẹ́ ká darapọ̀ máa ara wa lórí ètò tí a kò ní alẹ́ fake fidin inshallah ọlọ́run á fi ìṣọ́ ìṣọ́ ẹnì kọ̀ọ̀kan wa títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ó ní mọ̀dágbére fún wa pé wassalamu alaikum warahmatullahi wabarakatuh.